الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك والصمد السيد والمبين والأحد العظيم والمتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a tún kí ẹ̀yin olùgbọ́ wa yìí pé a kú ojúmọ́ o a tún dìjọ́ kú ojúmọ́ ma a kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí orí ètò tí a pè ní alifik fifteen lórí one zero oh one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello òun náà ni orúkọ mi mo ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé ní Ògbómọ̀ṣọ́ ah, gẹ́gẹ́ bí ìṣe ẹ pè wọlé béèrè ìbéèrè tàbí kejì ṣùgbọ́n kó tó di pé màá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí èmi fi ìbéèrè ilé ìwọlé ṣé ó ti di tí ọgbàjúgbàjà báyìí pé àwọn obìnrin wọn ò máa dáná lásìkò Ramadan tí a wà yìí ǹjẹ́ tí àwọn obìnrin bá wá ń dáná tó sì jẹ́ pé àwọn náà gbàwẹ̀ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ti ń dáná gbàwẹ̀ ó wá fẹ́ yẹ oúnjẹ wò gbà wá fẹ́ yẹ wò ó wá fi sẹ́nu bóyá ẹlòmíì ó lè fọwọ́ yẹ̀wò ẹlòmíì lè fi sẹ́nu ṣùgbọ́n ẹnu ni eléyìí ṣé tó bá fi sẹ́nu tí ó sì gbé mi àbí tó bá ti ẹ̀sìn sí ta sí lọ́fun náà tó gbé mi náà tí ó sì máma ǹjẹ́ síyàmù irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ìjọba jẹ́ àbí ó sì ọ́ lálàáfíà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. assalamu alaykum wa rahmatulahi wa barakatuh obìnrin ní àsìkò ramadan ti ń dáná tó náà sì ń kẹnu rúṣẹ̀sìn fọlọ́ tó fẹ́ wá dán oúnjẹ tí ń ṣèwò báwo ni ṣé ọbẹ̀ iyọ̀ tó ń fi sí òtítọ́ àbí òtítọ́ tó wá tọ́ oúnjẹ yìí wò títọ́ tó tó oúnjẹ wò tó fi sórí ahọ́n kò burú lópin ìgbà tí o bá ti gbé mi ṣùgbọ́n tó bá ti lè gbé mi pínrín bóyá mọ́ àmà ni àbó ṣèèṣì dọ́nà fún rẹ ni ṣùyàmù rẹ tọjọ́ ti bàjẹ́ yóò san padà lọ́jọ́ mi. tura ìlú ṣe jẹ́ pé ká sọ ìsìn wa òun ló dára jù ẹ̀ ń ń ṣe bẹ̀ kí sóni ẹ̀ tẹ́ ń ṣe bẹ̀ kí sànà ó yẹ kó jẹ́ pé ìrírí yín ó ti débi wípé bẹ́ẹ̀ tọ́ bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ bí iyọ̀ tó ata tó àbí òtó láì jẹ́ pé ẹ̀tì ẹ̀tọ́ wò pàápàá jùlọ nínú Ramadan àtàwà yìí kéèyàn má bàa wá jẹ́ pé èèyàn ṣe wàhálà dànù yọ padà wá já sí pé ẹni tó ti kóró látàárọ̀ ó kù dẹ̀dẹ̀ kásìkò sínú tó bàbá fọ ara rẹ̀ bàbá fi pọ́n bẹ́ẹ̀ la eléyìí tí ọba sùyàmù rẹ̀ jẹ́ nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni wọn bẹ́ẹ̀ lè filistin shaq ilẹ̀ ntakùnà sọ ima máa fa omi símù rẹ dáadáa tó máa ń sálùwàlà ẹ̀yà àfi tó bá jẹ́ pé wọ́n ń ṣe suyam eléyìí tó túmọ̀ sí pé lásìkò tá à ń ṣe suyam bíi rọmọbọ́nà yìí téèyàn bá fi lè fa omi símù lọ́nà tí omi fi bọ́ síyàn lọ́nà ọ̀fun kò bá jẹ́ pósíìsì ni suyam yẹn bàjẹ́ náà ló ṣe déédéé tẹni tọ́tọ́ bẹ́ẹ̀ wò ọbẹ̀ wa ṣe èsì lọ́sọ́nà fún rẹ̀ ṣùyàmù rẹ̀ bàjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ó ṣe èsì àti mo gbàgbé mo ti gbàgbé pé mo ń sọ ṣùyàmù ni mo bá bọ́ sínú ilé mo bá ń jẹ bisikíìtì mo ti gbàgbé pé mo ń sọ ṣùyàmù ni mo bá gbé àmàlà mo bá bẹ̀rẹ̀ sí ní jẹ màtí ń rántí sí oúnjẹ ti sọ̀kalẹ̀ sínú eléyìí nínú hadith eléyìí tí imam muslim àti àwọn míì gbé jáde kò sí nǹkan kan tó so sùyàmù rẹ̀ látàrí pé gbàgbé ló mú sí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọlẹni tírú rẹ̀ bá ṣẹlẹ̀ sí kó máa bá ìkẹnuru rẹ̀ lọ fa innama at'amahu Allahu wa saqah tọrọ lọ́n ló wù láti fún jẹ Ọlọ́run ló wù láti fún mu ṣùgbọ́n ó ti jẹ òkèlè bíi mélòó kó tó rántí wípé à inú Ramadan la wà sọ wọ́n wá wò pé òkèlè yìí kò lè lọ bẹ́ẹ̀ láì jẹ́ pò mú mi sí ó sì ti gbàgbé jẹun àmọ́ ní ìsìn kò sí bí ó ṣe mú mi tágbóná náà sábẹ́ gbàgbé abẹ́ àmàmà mú mi ní ọwọ́ tó bá ti lè mú mi pín ìgbà náà ni sùyàmù rẹ̀ bàjẹ́ ilé ìjẹ̀bù. jazakumullahu khairan jaza ah, fún àǹfààní àwa tí à ń gbọ́ra wa ní ọ̀nà tó jìn eyín ẹ̀yin tẹ̀ ń gbọ́ alọ́nà tó jìn láwọn orílẹ̀-èdè àgbáyé nọ́mbà tí ẹ̀ máa pè sílẹ̀ o plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwa tí à ń bẹ ní agbègbè tí a wà yìí nọ́mbà tí a máa pè wọlé sí rèé o oh nine o oh five five three five.

orúkọ mi sẹ́kítàtà abdulsalam lakoto owóde ògùn hasan. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ bẹ̀ ni pé ní ọ̀sán ramadan hmm. tí wọ́n rí pé òun mú hàn báyìí ọwọ́ àbomi mo lọ iléèwẹ̀ mo lọ wẹ̀ ṣé kò bá àwẹ̀ mi jẹ́ àbúkọ́ àwẹ̀ jẹ́. alhamdulilayi kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run ní ọ̀sán ramadan àbí ìgbà yóò wọlé jẹ́nu ramadan kéèyàn wẹ̀ dáadáa àbí kò tiẹ̀ sinra kò sí nǹkan tó burú mbẹ́ẹ̀ àgbọ́yé àwọn yorùbá sí ẹ̀sìn islam ó yàtọ̀ ní ìgbà tẹ̀sìn islam bẹ̀rẹ̀ kó tó di pé àgbọ́yé tó péye ń wọlé bọ̀ wá bá wọn ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ tó máa sọ pé ààwẹ̀ ààwẹ̀ ààwẹ̀ tí yorùbá máa pè wọn náà la sọ pé kò ní ìtumọ̀ ààwẹ̀ ìtumọ̀ rẹ̀ àìwẹ̀ ni àìwẹ̀ tó àwa ṣe ní wẹ̀ kí ló dé tá à ní wẹ̀ torí pé rọmọbọ́n náà ń bẹ lóde kò sẹ́ni tó ní kọ́ ọmọ wẹ̀ torí pé rọmọdán náà ń bẹ lóde kò sẹ́ni tó ní kọ́ márùn pákó torí rọmọdán náà ń bẹ lóde kò tó sọ fún ọ pé tó bá para kò kò para àbí kò mọ para para dáadáa kò sẹ́ni tó sọ fún ọ pé torí rọmọdán náà ń bẹ lóde má fi lọ́ fíńdà sẹ́wù rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé dáadáa aleykum salaam wa rahmatulah orúkọ mi o. mista àkànjí ló ń sọ̀rọ̀ láti mọ̀ sí kan. ẹ bá a gbóhùn sókè dáadáa ká gbọ́ kétékété mista àkànjí. ok ẹ tó bẹ̀rẹ̀ mo ẹ ní wọ́n dáhùn béèrè kan lánàá pé obìnrin tí ọkọ rẹ̀ bóyá ó fi àjẹ́ àbí kankan ló hmm. lè ṣe fúlù wọ́n wá ní yóò dá owó sọ̀rọ̀ àkíyàn padà. wọ́n fẹ́ béèrè wípé ẹ jọ pé owó sọdá kìíní kan ni yóò dà padà ní àbí àti àwọn tí wọ́n máa tò rẹ́rẹ́rẹ́ wọn ni yóò dà gbogbo pẹ̀lú. àti àwọn a. ẹni tí wọ́n bá fẹ́ kọ́ ọkọ rẹ̀ dànù tí wọ́n fẹ́ jẹ́ ìyàwó fọ́pọ̀ wọn náà dáṣọ ìgbé yóò ṣe kọ́là. kọ́là lábẹ́ òfin ọlọ́run ó ní í ṣe pẹ̀lú kóbìnrin fẹ́ rárá rẹ̀ padà bí ìgbà téèyàn fẹ́ ra òmìnira rẹ̀ padà ni òmìnira tẹ̀sí rí yẹn ó wọ́n sọ ìdínà tí sẹ́rí àfisọ pé tí ìwọ bá fẹ́ lọ ń tọkọ fún ọ kó tó di kó fẹ́ ọ wàá dá padà fún un èyí tó sì jẹ́ kókó tọkùnrin máa ń fóbìnrin ṣáájú kó tó fẹ́ òun náà ni ọsọdàk sọdàk yẹn obìnrin ó dá padà fọ́kọ ṣùgbọ́n lábẹ́ òfin Ọlọ́run wọ́n ní gbogbo owó tí ọkùnrin ń ná fún obìnrin kó tó di pọ́fẹ́ bóyá bàbá lọ tọrọ owó mọ̀lẹ́bí obìnrin àwọn ni wọ́n tọrọ owó pípé ó ṣe nǹkan báyìí bí wọ́n sọ pé kó iṣu ọgọ́rùn-ún wa ó sì lọ mú wọn ti pè é ọ̀rá gan aṣọ mẹ́fà. oyin. ẹ ọ sọ gbogbo ẹmí mi fẹ́ dáko oyin àádùn kankan tó láwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tako fi ẹ̀sìn Islam. nìkan sọ kọ́ kóbì kan lọ kórógbó wa lọ mú ọtí gbóná kan sinapu kan wá kínní kan so bákan náà rí i pé oyin àádùn kankan yẹn náà kì í ṣe lásán kì í ṣe hmm. lásán torí pé àwọn fẹ́ sọ pé dúndùn dúndùn láàmú balẹ̀ olóyin hmm. ìtumọ̀ pé lọ mú yin wá mùsùlùmí làwa. Hmm. so bọ́ọ̀ nílé kan ṣe dùn títí títí látàrí pa fẹ́ra wa tí ò ní kanjọ́ kan bẹ́ẹ̀ náà ni wọ́n lé ní kó lọ mú wọ́n ti pè wúrẹ́ wá nítorí pé wúrẹ́ bá ti ṣe ń bímọ lọ mọ́ máa bímọ lọ ẹ wò àkídà tí ò bá ìsìláàmù mu wọ́n lè ní kó mú abodi ẹ wá torí bọ́n náà bá ti ń yẹ́yìn tí ń pẹ́yìn bẹ́ẹ̀ ni ọmọ máa bímọ lọ gbogbo eléyìí ọ̀tá kò ẹ̀sìn islam torí ẹ̀ lásán máa ń pè ọ àkíyèsí ẹni tó fẹ́ fẹ́yàwó kì í ṣe gbogbo àwọn ìwé rẹ́rẹ́rẹ́ tá a máa kọ fún ọgbà tó fẹ́ fẹ́yàwó ni wọ́n náà dáhùn fún ó ṣèbéèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ nípa ẹ̀sìn dáadáa tí ìsìn pásítà ti Mm. so tí wọ́n ṣàlàyé fún eléyìí bẹ́sìn mu eléyìí ọ̀tá pẹ̀sìn mm. so gbogbo tí wọn náà wá fóbìnrin ṣáájú kó tó fẹ́ lábẹ́ òfin Ọlọ́run wọn níyàwó tó fẹ́ lónìí kò bá jẹ́ kí bàbá rẹ̀ lọ́gbà kò bá jẹ́ mọ̀lẹ́bí lọ́gbà mm. nítorí tí wọn bá sọ pé ọfẹ́ fẹ́ ọmọ wọn ìwọ lówó tó fẹ́ fi ṣe sàrà ni tó fi wá lọ máa kó gbogbo nǹkan kalẹ̀ torí wọn náà wá bẹ́ẹ̀ gbogbo owó tá a san ká tó fi obìnrin níjọ́ tí obìnrin bá lóun fẹ́ lọ gbogbo ẹ̀ náà ló lè sí papọ̀ Hmm. kódà gan nínú òfin Ọlọ́run kò tún burú kọkùnrin tí ìyàwó rẹ̀ sọ pé òun fẹ́ bọ́ dànù kó tọrọ ń tó ju gbogbo owó tán náà lọ pé ní ọ̀sán padà fún un torí pé wọ́n fẹ́ dìímù wọ́n fẹ́ kọ́ lọ òun ló fẹ́ lọ ẹni tó bá sì fẹ́ lọ tó fẹ́ rárá rẹ̀ ní àrà padà iyekíye tí ìrà padà tó bá bí òun náà fúnra ara rẹ̀ ó yẹ kó lè rọrùn fún láti gbé torí pé Ọlọ́run sọ pé fala junaha alayhima fi maftadat bih kò sí ẹ̀ṣẹ̀ lórí ọkọ kò sí ẹ̀ṣẹ̀ lórí obìnrin tóbìnrin bá sọ pé òun fẹ́ bọ́ ọkọ dànù kò sì tún sí ẹ̀ṣẹ̀ lórí èkíní kejì wọn lórí iye yòówù obìnrin lè fi rárá rẹ̀ padà lórí iye yòówù obìnrin lè fi rárá rẹ̀ padà kò bá àmọ́ jẹ́ sọdá kínyàn lásán tẹ́lẹ̀ náà la ṣe rí aṣíwájú wa Uthman ibn Affan radiyallahu anhu ó lóru rẹ̀ ní ìgbà tó ń di àrólé ànábì sallallahu alayhi sallam ní ìgbà tí obìnrin kan tó sọ pé òun fẹ́ bọ́kọ dànù ọkọ wa béèrè ipe nǹkan báyìí ni wọ́n san fún un wọ́n wá wòye tí ọkọ ní kọ́ san fún un sí ntọ́kọ san ṣáájú kó tó di pé fóbìnrin yẹn wọ́n á rí i pé ntọ́kọ yẹn tọrọ ti pọ̀ ju nǹkan tí ó fún obìnrin kó tó fẹ́ lọ wọn ò sì bá jiyàn wọ́n ní kóbìnrin ọ̀sán kó ní òfin rárá rẹ̀ padà ilé ìjẹ́bù sí jù. ṣé lábẹ́ ìbéèrè wọn tó bá jẹ́ pé bí oyin àádùn nǹkan nǹkan ń bẹ nínú tọkùnrin kó lọ sí ilé ọ̀dọ̀ àwọn obìnrin tó fẹ́ fẹ́ hùn tọ́bìnrin wa ní òun fẹ́ bọ́ ọkọ òun dànù padà àbí tí ọkọ ní ọmọ lọ ṣé gbogbo ẹ̀ náà ni. ó sì rọwọ gbogbo ẹ ó sì rọwọ gbogbo ẹ wọn san. hello. salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. ẹ pé tòkò ní bàjẹ́ fún yín. ẹ ṣe o kí ni ìbéèrè yín. orúkọ mi ni kudrat abdulwaheed yasaidi láti tàjà. kí ni ìbéèrè yín o. ẹ ẹ dákun ìbéèrè mi ni wípé ká pé mo wá fẹ́ jẹ sàrí nìyí hmm. mo ti wá gbàgbé yìí pé báyà kí n fọnu kó tó di pé mo jẹ sàrí mo wá jẹ sàrí tán wá tóbi kẹ̀kẹ́ aago méjì láàárọ̀ yẹn hmm. wá rántí pé ẹnu yóò tẹ́ mi lọ́rùn jẹ́ mo ní láti búrọ́ọ̀ṣì láì gbé mi tó lẹ ṣé kó bá wẹ̀ jẹ́ ẹgbẹ́ tó kò ní bàjẹ́ fún. alhamdulilayi ó tọ́ kọta kò fi ẹ̀sìn pé kéèyàn yọnu àbí kéèyàn rún pákó àbí kéèyàn fi búrọ́ọ̀ṣì kéèyàn fi fọ ẹnu rẹ̀ ní ìgbà àbí láàárọ̀ Ramadan àbí ìrọ̀lẹ́ Ramadan lópin ìgbà tó bá ṣe pé omi pákó yẹn ní gbèmí bẹ́ẹ̀ náà ni ọṣẹ fọnú tó bá pọ̀ náà lẹ́ bá fi fọnú pẹ̀lú brush ẹ rí dájú sáká wípé nǹkan kan nínú àádùn ọṣẹ ìfọnú kò dọ́nà fún yín tẹ́ bá ti lè ṣe bẹ́ẹ̀ kó sí wàhálà náà. ẹ̀yà ìpè òun ríra wọn ọ̀dà ẹ jẹ́ kí n mú àtẹ̀jíṣẹ́ ilé ìwá wọ́n ní orúkọ mi ní Abdulgani láti Èkó kí ni àwọn májẹ̀mú tí ó gbọ́dọ̀ pé láti fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ àti pé báwo ni ọkọ ṣe gbọ́dọ̀ báwọn ìyàwó náà lò lábẹ́ òfin ṣẹ̀ríà. alhamdulilayi ọlọ́run ẹlẹ́dàá wọn ó ṣe lẹ́tọ̀ọ́ fọkùnrin pé kó fẹ́ ìyàwó kó fẹ́ ìyàwó ẹyọ kan tó bá rí i pé ìyàwó ẹyọ kan kò tó òun ọlọ́run gbà pé kó fẹ́ méjì méjì kò tó kó fẹ́ mẹ́ta mẹ́ta ò tó kó fẹ́ mẹ́rin ṣùgbọ́n lábẹ́ májẹ̀mú kó lè ṣe dọ́gba kó lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yìí nípa téèyàn níkàpá lórí rẹ̀ láti ṣe dọ́gba nínú ẹ̀ ìyẹn ni pé gbogbo nǹkan tó ṣe pín bíi nǹkan tá a máa fowó rà bíi oúnjẹ ni aṣọ tí wọ́n máa wọ̀ sọ́rùn ni ibùgbé ni kó tún ṣe dọ́gba láàrin wọn nípa pé yóò máa lọ sùn ọ̀dọ̀ oníkálukú lọ́jọ́ tiẹ̀ kìí ṣe pé yóò fi àwọn kan fún pé kọ́ pa wọ́n tì yóò wá yan àwọn kan láàyò tó jẹ́ pọ̀dọ̀ tiwọn nìkan ni ọ̀ma lọ. sọ ṣùgbọ́n ìṣèdọ́gba nípa bí ọkàn èèyàn ti ṣe máa rí sí obìnrin kọ̀ọ̀kan ọlọ́run ọba ọ̀bẹ nìkan pé kọ́ ṣèdọ́gba nínú rẹ̀ torí pàgbára wọ̀ ká dípò lè fẹ́ràn ẹnìkan jọ ẹnìkan lọ tó bá fẹ́ràn ẹnìkan jẹ́ nìkan lọ ọlọ́run bò ní bọ́ wí lórí eléyìí nítorí pé ọwọ́ ọlọ́run lọ́kàn àwọn ẹ̀dá wà hmm. ọlọ́run ló máa ń yí ọkàn ẹ̀dá bọ́ bá ti ṣe fẹ́ ṣùgbọ́n ìwọ nǹkan tó lè ṣe dọ́gba nínú ẹ̀ tó o bá ṣe dọ́gba nínú ẹ̀ gbà náà lọ kàn àbùkù torí ẹ̀ o fóbìnrin kan kó fi sábẹ́ pé òun ló fowó rẹ̀ gbalé obìnrin kan ìwọ lọ gbalé fún ọ̀kan sùn ọ̀dọ̀ òbí rẹ̀ ìwọ sì sọ pé ìwọ lọ kọ irú ọkọ wò lù lábẹ́ òfin ọlọ́run gbogbo wọn ó pèsè ibùgbé fún wọn ó sì pèsè ibùgbé fún wọn lọ́nà tí ò ní sínú pé ẹnìkan máa sọ pé ẹnìkan ó ṣe gá lórí gàtò oníkàlùkọ wà tiẹ̀ lọ́nà tó ṣe pé kò ní sí kọ́nùkọ́họ kan tó fẹ́ wáyé látàrí pé ibùgbé yọ̀ ọ̀dà tó bí ẹni tó lọ fẹ́ àwọn méjì ní ìsìn tó fi àwọn méjì sínú yàrá kan náà ẹni tó lọ fẹ́ àwọn mẹ́ta tó fi wọ́n sínú yàrá kan náà wọ́n fẹ́ àwọn mẹ́rin ó fi wọ́n sínú yàrá kan náà wọ́n máa fi dá sáà pé ìyàwó mẹ́rin nu yàrá kan tí ọba jẹ́ wọ́ta ló lè ṣe bẹ́ẹ̀ wọ ọ̀daràn òfin ọlọ́run kò gbà bẹ́ẹ̀ ẹ̀rẹ́ lómi ní sìn tó fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin sínú yàrá kan náà yọ̀wọ́ àjẹ́ pé kọ́tìnì ni wọ́n fi ya àyè kálukú síra wọn. so bóò ni nǹkan yòówù ti máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó bó ló ti ṣe fẹ́ pamọ́ sóbìnrin mi àwọn awitan alẹ́ nìkan jowú awitan alẹ́ nìkan ìgbónára rẹ̀ ti pọ̀ jù islam ọ̀farama kódà kó sí pé yàrá ẹyọ kọ̀ọ̀kan ló fòbìnrin kọ̀ọ̀kan sí yàrá kọ̀ọ̀kan yẹn gbọ́dọ̀ ní facilities tiẹ̀ nǹkan èlò tiẹ̀ tí òfin ní di pé ọ̀bẹ tí mo fi ibìdá ló mú kíní tí mo gbé ibìdá ló gbé bọ́kẹ́tì mi tí òfin ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hmm. yàrá kan wàá pèsè ibi tó náà ti máa ṣe gáà tiẹ̀ lọ́tọ̀ ibi tó ti máa dáná tiẹ̀ lọ́tọ̀ tí òfin ní sínú pé ẹnìkan ọmọ wa kọlu ẹnìkan látàrí pé nǹkan tó fi sílẹ̀ kò tó gbogbo wọn lò wáyé o láwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ kan máa ń gbìyànjú láti fẹ́ ìyàwó méjì lórúkọ páwọn ẹlẹgbẹ́ mi wọ́n ti dolóbìnrin méjì méjì wọ́n máa fi kánkó wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó fún yà hmm. nítorí pé ìyàwó yóò jẹ́ pé ojúṣe tọkọ yẹ kó ṣe fún ìyàwó kò ṣe kankan bẹ́ẹ̀ ojúṣe tó yẹ kọ́kọ́ ṣe fún ìyàwó ìyàwó gan ni ṣe fọ́kọ nígbà míì àwọn alábòsí làwọn eléyẹn hmm. ẹlòmíì yóò sì fẹ́ ìyàwó méjì ọmọ pàgbára òun kọ̀ kájú ìyàwó kan lọ hmm. kò lè sọkọ fóbìnrin méjì lásìkò kan náà ìyàwó kan náà ní agbára rẹ̀ ká ṣùgbọ́n yóò lọ fẹ́ méjì ìyọ́mọ wa jẹ kan sàǹsàn hmm. lórúkọ pé tí ọba tí ọlọ́run ọmọ lọ nítorí pé wọ́n fẹ́ máa sídìí kálukú wò ni òun ti rí di méjì òun ti rí di mẹ́ta òun ti rí di mẹ́rin láyé òun kí ló ń sọ fọlọ́ tó bá ti jọ gbìndà òkè yàmà ìwọ́tọ̀ jalábòsì anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ni man kanat indahu zawjatan thumma mala ila ihdahuma jaa yawma alqiyamati wa ahadu shaqqayhi ma'il. ẹnikẹ́ni tó bá ní ìyàwó méjì tó wá jẹ́ pọ́ dẹ̀gbẹ́ sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ yóò wá ń jọ gbẹ̀ndà kìyàmá lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ dagun ẹgbẹ́ èèyàn dagun ẹni pé stroke èèyàn bá dìde ń jọ kìyàmá so ọ̀rọ̀ lápárọ̀ lẹ́sẹ̀ láyé ọ̀rọ̀ lápárọ̀ lẹ́sẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmá ọlọ́nkọ́dá kọ́ sànù wa ẹni tí agbára rẹ̀ ọ̀ká àti ṣe dọ́gba láàrin àwọn obìnrin kọ́fẹ́ yọkan hmm. nítorí pé kan wọ́n yìí sọ Hmm. àbí kọ́lẹ́ pé ìyàwó kan ló ní ìyàwó rẹ̀ wàá fẹjọ́ sùn ọ̀rọ̀ ni ẹ bá ń bá bàbá alágbájá sọ̀rọ̀ wọ́n yìí ṣe dọ́gba ah, ẹ̀yin mélòó lẹ́wọ̀ alọ́dọ̀ rẹ̀ <laughs> èmi nìkan náà nípa ah, dákun tún lọ kéde tọ́ ọ bá kéde tọ́ ọ gbọ́ Yorùbá dáadáa kọ́ wa wa so eléyìí túmọ̀ sí pé tágbára ọba ti ká ká má dàn wò. jazakumullahu khairan jaza plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àǹfààní àti jẹ́ kí a máa gbọ́ àti jẹ́ kí a máa rí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n máa ń ṣe pàtàkì jùlọ lásìkò Ramadan tí a wà yìí ní gbogbo dèdè agogo márùn lójoojúmọ́ tí a bá ti lọ sórí ìkànnì ayélujára bí ajere kan tá a bá ti lọ sórí ìkànnì ayélujára bí ajere kan ká download conference call níbẹ̀ tí a bá ti wá débẹ̀ orí ibi tí a wà click ní lórí tí a fi láǹfààní àti máa wo live uh, lecture wọn tí ó ń lọ lọ́wọ́ náà ní mislr dot com slash drs h-a-r-a-f-f mislr dot com slash drs drsharaff tábà ti lọ kílíkì lórí eh, conference call a rí dánlódù ní ibi bẹ́ẹ̀. hello. asalaamualeykum wa rahmatulahi. waaleykum salaam wa rahmatulahi wa barakatu o kọ yìí. abdulhami de sọ láti masaniki. kí ni ìbéèrè yìí o. ìbéèrè àwọn kan ni pé ẹni tó jẹ kàǹtàn tó wá sùn tó wá jí láàárọ̀ bí wọ́n lọ kí ọ̀sùn bá wọ́n wá rí pé òkú ìṣẹ́ ti lálà pé òun ní ìtàkà papọ̀ kò ní gbóòlù gbé wọn. ara rẹ ti pé ìjà rẹ ti lálà pé àbí lálà pé àti wọn kò jẹ ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn ń tẹ̀tẹ̀ láti ní mọ́sálásí èèyàn mọ̀ wá pẹ̀lú sí kíbílàt àwọn jẹ̀mọ́ yẹn kúrò pẹ̀lú sí kíbílàt ara rẹ nìkan ọ̀rọ̀ ara bẹ́ẹ̀dì sí àwọn jẹ̀mọ́ àwọn màmú ọ̀rọ̀ ara bẹ́ẹ̀dì tiẹ̀ èèyàn náà dọ́gbọ́n fi kọjú sí kíbílàt àbí kó jẹ́ pé mílíọ̀nù ògùn tó wá kọjú sí kíbílà àtàwọn ìjọ náà yóò sì ṣùgbọ́n ìwà gbẹgbọ́n kọjú sí kíbílà ń tiẹ̀ ṣé ìrìn ọ̀dọ́ làásì àìsàn yìí. ẹlẹ́kẹta yóò ọmọbìnrin tó ti tó lọ ilé ọkọ ó hmm. lọ yẹ kó wọ́kọ̀ fún ara rẹ̀ ní àbí àwọn bàbá ilé ọkọ yẹ kó fún. àti wọ́n yín o ẹ ṣé o. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní tẹ̀yìn bá jẹ sàárì tán tó wá sùn wọ́n á jẹ́ pé ńgbà tó jí sí pọ́n fẹ́ lọ sí àṣùbà ọba yìí pé òun ti dá mìíràn báwo ni ìkẹnuró rẹ̀ tọjọ́ yìí á sọ pé kò sí tó ṣe nítorí látàrí pé ojú oorun lèèyàn wà tí omira fi dà lára èèyàn kò bà ìkẹnuró wa jẹ́ àwọn nǹkan tá a kàn lọ sí ni pé káwọ ìwẹ̀ jánábà kásì lọ ṣe sọlátù sọbẹ eléyìí jẹba àmọ́ tó wá pé ẹ̀yin lẹ fọ ara yín fà ẹ̀yin lẹ wọwọ kú wọ kán ní òmíràn fi jáde lára yín àbẹ́yìn lẹ ń fọwọ́ rárá ẹ ń fọwọ́ la pẹ̀lú ìyàwó yín inú mìíràn fi jáde lára yín túrọ ẹ bá ṣẹlẹ̀ sùyàmù yẹn ti bàjẹ́ àmọ́ eléyìí tó yẹ kójú oorun ńlẹ̀ wà tó ti jáde ẹ lọ́wọ́ nínú bó ti ṣe jáde kò kó bá ìjọsìn tá à ń ṣe rárá rárá wọn níta máa ń ṣe sọláàtì nínú mọ́ṣáláṣí tó wá ṣẹlẹ̀ pé ìmáàmù nìkan ló kọjú sí àlùkébìlà àwọn jàmáà kọjú sí àlùkébìlà àbáwọn jàmáà ló kọjú sí àlùkébìlà ìmáàmù kọjú sí àlùkébìlà kí ni a ti fẹ́ pè dájọ́ irú sọláàtì báyìí àwọn kan ní pé àlùkébìlà gangan gangan báwo lẹ́yìn ti ṣe dáàmà wípé bíi làlùkébìlà bíi èsì àlùkébìlà bàbá ìmáàmù tó síwájú yín fún sọlát òun lọ wà ń pò kọ dààmà dáadáa nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní innama ju'ila al-imamu liyutamma bihi níṣẹ ni wọn gbé ìmáàmù síwájú káwọn yóò lè máa wà àwòkọ́ṣe rẹ̀ ìyẹn ní pólùmà ìní lè máàmù gbọ́dọ̀ jẹ òun bá sì ti ṣàlàyé fún wa ó yẹ kí àlàyé rẹ̀ kó tó wa torí ẹ̀ ìmáàmù sọ wípé bal qibla gbà náà láti sọ pé ẹnìkan kọjú sálùkébìlà ẹnìkan kọjú sálùkébìlà tó bá ṣẹlẹ̀ pé ń tẹ́ sọ bẹ́ẹ̀ náà lórí ẹni tí ò kọjú sálùkébìlà nínú ìmáàmù ni àbíjàmà kò ní sọ̀láàtì ẹni tí ò bá ti kọjú sálùkébìlà ìbá jẹ́ ìmáàmù ìbá jẹ́ ẹni tó wà ní ẹ̀yìn rẹ̀ kò ní sọ̀láàtì tó bá jẹ́ pé ìmáàmù ni ó kọjú sálùkébìlà yàtọ̀ sí pé òun ò ní sọ̀láàtì àwa ẹnì kan sì ní jẹ́ pé kọ̀kọ́jú sàlùkébìlà káwa tá a wá kọjú sàlùkébìlà ká tò sẹ́yìn rẹ̀ káwa sọ pé n tà yẹn ó lè mú kí sọlá ti wà kọ́ lálàáfíà so ká kíyèsí lẹ́yìn. ìgbà míì wọ́n dẹ̀gbẹ́ sọ́tún àbí wọ́n dẹ̀gbẹ́ sósì lásán kò pé ẹni tí ó dẹ̀gbẹ́ sọ́tún dẹ̀gbẹ́ sósì kọ̀kọ́jú sàlùkébìlà torí lọ́pọ̀lọpọ̀ gbà míì bóyá táwọn èèyàn máa rí inú tá a fi máa ń sọ pé àwọn kọjú sàlùkébìlà àbáwọn kọjú sàlùkébìlà nítorí pé abala bíi tí alkebla wà sọ́dọ̀ tiwa ń bí òun náà ni agbọn ìbùlà oòrùn agbọn ìbùlà oòrùn tẹ̀sí rí kìí ṣe ibì kan pàtó ilẹ̀ ilé sọ wípé ibẹ̀ náà gangan gangan gan ni ẹ ṣàkíyèsí o Islam sọ pé ká kọjú sóòrùn ìbùlà rẹ̀ ó fẹ̀ ju oòrùn lọ ìbùlà oòrùn ni wọ́n ní ká kọjú sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì tí àwọn èèyàn máa ń lo kibla finder yẹn ẹ rí i pé kibla finder ó máa ń tájẹ̀tì oòrùn gangan ni hmm. ní àwùjọ tiwa ń bì ó máa ń tájẹ̀tì òrùn gangan kì í sì sóòrùn gangan náà ni kẹ́ ẹ kọjú sí i so ìwọ̀n bá díẹ̀ iná ni ẹnìkan ló fi dẹ̀gbẹ́ síbi kan yàtọ̀ sẹ́nìkan kò tó ní nǹkan tí àmọ́ wa ti torí rẹ̀ sọ pé ẹnìkan kọjú sálù kébìlà ẹnìkan kọjú sálù kébìlà àyàfi tó bá ti pé àgbọ́yé tiyín ni pé òòrùn ni wọ́n ní kẹ́ sí Islam ò sì sọ pé kẹ́ ẹ kọjú sóòrùn torí ẹ ọlọ́ni kọ́dínàrọ̀ taqalluba wajhika fis-sama falanuwalliyannaka qiblatan tardaaha فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرة ọlọ́run ni a ti rí ìmọ̀ awo sánmà rẹ̀ ní gbogbo ìgbà láti gbàdégbà wípé ọ̀n tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́n jẹ́ kẹ́ ẹ máa kọjú sí kaaba ní sí ọlọ́run ni á padà mú yín máa kọjú sí kíbílà tí ó wù ọ́ tó tẹ́ ọlọ́run láti sìn lọ ìbẹ̀rẹ̀ sí ní kọjú sí kaaba ìhà kaaba ìhà ìhà rẹ̀ lọ́lọ́run ní kẹ́ kọjú sí nítorí tó bá ti sí níwájú Káàbà báwo ló ṣe fẹ́ sọ wípé alikibla gángangangangangan lọ kọjú sí kò sì sáṣìṣe ń bẹ kó lè ṣèṣe sòǹtúrà ló fi jẹ́ pé kì í sì ṣe Mẹ́kà lọ wà torí tó wá pé Mẹ́kà lọ wà gbogbo agbọn bíi tí àdúgbò yín bá fi kọjú síbi tí Káàbà bá wà kíbla yín nù torí ló ṣe jẹ́ pé àwọn mọ́ṣáláṣí wa gbogbo ẹnìkan kò lè fọlọ́run mo fi Ọlọ́run ọba mo fi wípé àwa gángangangan nìkan ni mọ́ṣáláṣí wa kọjú sálùkìbìlà ọ̀sán kàfàrà hmm. nítorí pé ìhà lọ́lọ́run ní kẹ́ kọjú sí yàtọ̀ sí mọ́ṣáláṣí kàábà àti mọ́ṣáláṣí anabi muhammed sallallahu alayhi wa sallam gbogbo mọ́ṣáláṣí yòókù ó ṣeéṣe ká sì ṣe ọ́ wà ń bẹ̀ yàtọ̀ sí kó a jẹ́ pé pàkọ́lẹ̀ kọ sálùkìbìlà o yàtọ̀ sí kọjá pé kibla àṣìṣe ńlá lélẹ́yìn tó yẹ pé kò sí bá ti sì lè gbà wọlé. ìbéèrè ẹlẹ́kẹta tó ní ọmọkọ wa ni àbá wà láàfọkọ fún so àkọ́kọ́ ni pé tọ́mọ bá wà ní polówó tí ò tí dàgbà débi pọ́dọ́mọge so bàbá rẹ̀ ó lè wọ́kọ fún àmọ́ kò ní kó lọ sọ́dọ̀ kọ ó dìgbà tó bá dàgbà tó iye bóbìnrin ti ṣe dàgbà tí ọkùnrin fi lè bá a lò nítorí pé ńgbà tẹ́ bá mú ọmọ pínrín sí tẹ́ wá sí lọ sílé ọkọ tọkọ ń kì í malẹ̀ tọkọ wa ṣe sábàbí tọ́ fi kú ta lọ́pàá yẹn ọkọ lọ́pàá yẹn lẹ ọ̀pọ̀lọpọ̀ yìí lè fà àtẹnitọ́ fà àtẹnitọ́ pa ọ̀daràn làwọn méjèèjì torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa wọ́n lè ti so igi fọ́mọ láti kó tó lè lọ ilé ọkọ so ṣùgbọ́n kò ní kó lọ sọ́dọ̀ ọkọ àfìgbà tó bá tó kó lọ sọ́dọ̀ ọkọ torí ẹ̀ ọmọ tó wá ti wá dọmọgé ńkọ́ òfin ṣẹ̀ríà sọ pé ẹ lágbára láti fún lọ́kọ pé kọfẹ́ nítúláàsì ńṣe lẹ́gbàá ìyọ̀ǹda lẹ́nu rẹ̀ òun sọ pé ẹni báyìí ló wù mí láti fẹ́ mo sì yọ̀ǹda fún yín kẹ́ fi mí fún un so torí ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ pé albikru tusta'dhan wa idnuha sumatuha wa sayyibu tusta'mar ọmọgébìnrin tá a fẹ́ fi lọ́kọ á gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ bó ní yọ̀ǹda rẹ̀ ti ṣe rí anábì ní kọ́ dákẹ́ ni lápèjúwe ah lágbájá ló ń fẹ́ fẹ́ o ọmọ wa fèsì anábì ní àpẹẹrẹ ẹnu lórí kó ti gbà nítorí ìtìjú torí ìtìjú àti ìwà ọmọlúàbí Ah, ẹ mọ̀ káyé ti dasa lónìí ọ̀pọ̀lọpọ̀ ìwàkiwà ló kọ́ wọn wọn àwọn wà pálapàla rádaràda ọmọ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò tí ì lọ́kọ́ tí ń ṣèṣekúṣe ẹ̀yìn irú rẹ̀ ni wọ́n á sọ fún pé nìkan fẹ́ fi ọ́ sáwọn pé à yóò di rédíò nàìjíríà ni tí wọ́n máa ké fatafata pé kẹ́ni òun sì ta ni àbúrò rẹ̀ dàrú kọ́ mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ni èmi fúnra mi à sáwọn pé lẹ́yìn ti sọ pé nfẹ́ nu àmọ́ gbà títì ju bá wà bàbá rẹ̀ sọ pé ẹ̀ nígbà yẹn ló ń fẹ́ fi ọ ojú ò tí ọmọ pé ah èmi náà mo ti dẹni tí ó lọ ilé ọkọ nù ìtìjú òun ní jẹ́ kó lè sọ̀rọ̀ torí ẹ̀ làwọn olùmẹ̀sìn Islam sọ pé tó bá sọ̀rọ̀ nǹkan wọn ni à ah, eléyìí tiẹ̀ tún dáa pọ̀ ọ̀dà tó bá rẹ́rìn kọ́ wọ́n ní àlẹ́ ah, gbẹ̀rín rẹ̀ wọlé nítorí pé ńgbà míì tí nǹkan bá dùn yàn ẹ̀rín lẹ́yìn òfin o hmm. tọ́rọ̀rọ̀ tó bá jẹkún lọ àfi rẹ́rìn ni so ìgbà míì ó lè sunkún wọ́n ní sí ẹkún yẹn tọ́ka sí pé kò fẹ́ ni wọ́n ní à ah, inú ènìyàn lè dùn gbà míì débi pé ẹkún ni ó fi dáhùn hmm. so eléyìí túmọ̀ sí pé àwádìí kí ni túmọ̀ ẹkún ẹ kí ni túmọ̀ ẹ̀rín tó ń rín láti lè bá a mà so àmọ́ ọmọ tó wá jẹ́ pé abilékọ lò òun ti lọ́kọ kárí anábì ni ẹ gbà àṣẹ rẹ̀ ni torí pé òun ti mọ abilé ọkọ ṣe rí ó ti ní ìrírí <laughs> ẹ kàn lè sọ pé kó fún yín yọ̀ǹda yọ̀ǹda bá yọ̀ pa yín láṣẹ ìgbé tó ẹ fi mí fún lágbájá ó lòun fẹ́ fẹ́ mi nígbà tó bá pa yín láṣẹ lẹ́wọ̀ àtẹ̀ láṣẹ rẹ̀ nítorí kọ́ mọ́ bàa ẹni pé ṣé mo sọ pé mo fẹ́ fẹ́ ni. fẹ́mi tì mí lù so àmọ́ tọ́mọ yín bá ti wá jọ mage ó ti tó lọ́kọ kọ̀ lọ́kọ tọrọ ọmọ míì náà nítorí yẹ kí wọ́n wọn ò ní ṣe lásìkò wọ́n máa yanra ni wọ́n ma yan bọ́ yọ máa pọ́n lọ ń dájú gbogbo èèyàn lọ àgàgà tó bá ti wọra rẹ̀ nù dengue hmm. torí pójú òun dáa níwọ̀n bá díẹ̀ yọ máa pé ta ló dáa tó ń láyé yìí ta lẹni tó pé tóun yóò ti gbàgbé pòun náà gan mọ́kàndínlọ́ òun ò pé so yọ mọ yọ mọ gbogbo ọkùnrin tó bá ti kọnu sí pòun fẹfẹ ìfẹ́ ẹ ó kéré sí mi ẹ nọ́mbà àti òtó tèmi títí ẹgbẹ́ òfin wa rẹ̀ gbé ma lọ́wọ́ ẹgbẹ́ ó rẹ̀ gbé gbogbo àwọn ọkùnrin gidi tó nífẹ̀ẹ́ gbogbo wọn fi wa lọ tán ọ pé nígbà tí obìnrin bá wà nípò káwọn ọkùnrin ọmọ wa ìgbà náà ló níyì mà hmm. tóbìnrin bá ti wá wà ń pò pé mọ̀ ń wọ́kọ àbùkù ti bẹ̀rẹ̀ nu hmm. kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa torí délé à ń yanra à ń yan bọ́ à ń soge rọ́ èyí lé obìnrin ègbè su tó tọ́mọ bá ti wá fi irọ́ tó fi tanra rẹ̀ jẹ igbó lójú fífa bàmú láì jẹ́ pé wọ́n kọlà fún yàn pàápàá obìnrin so nísìnyí tó bá di pé ọkùnrin ọ̀wá mọ́ òun ló kù ń wá ọkọ so ẹ tètè ràn lọ́wọ́ ni ràn lọ́wọ́ lẹ́yìn ó ṣe fún ah tó bá sì fẹ́ lágbájá yìí tó bá fẹ́ tàmẹ̀dò yìí tó bá fẹ́ dóòlà yìí kí wọ́n á ṣe pé ẹ̀yin náà wá pé tọ̀ òun lọ gbọ́dọ̀ fẹ́ tó bá sì fẹ́ màá sì pè fún ìpè ah. báwò ìpè báwò so ẹ sì lè kọ́kùnrin náà sọ́mọ yín pé kọ́ lọ́ọ́ bá sọ̀rọ̀ bọ́yọ́ lọ́n lè ní kọ́ gbọ́kọ́ gbà sẹlẹ̀ ìjàbọ̀ sójú. hello. àtàwọn àṣetàn tó lọ bá kàtó. aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ yín. aleykum salaam wa rahmatulahi. hello. à ń gbọ́ yín orúkọ yín o. hello. à ń gbọ́ yín orúkọ yín. ìyá padà ẹ gbìyànjú padà torí pé àwa ń gbọ́ yín ṣùgbọ́n ẹ̀yin ò gbọ́ wa. hello ẹ̀yà àwọn ìpè náà níṣe ni wọ́n ń rọ ara wọn kúrò ní ojú òpó plus two three four eight zero eight three two nine three eight nine six àti oh nine oh five five three five five five five nine hello. hello. hello. hello. hello. Wàhálùkọ́ tó lọ bára káàtì. Wàhálùkọ́ sàlámù rahmatulahi wa barakatuh. Ó kọ́ yín. Àárúnà ló sọ̀rọ̀ látàdúró Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè tí mo kọ́kọ́ ní fún SARS wà ni pé lọ́rọ̀ ọ̀rọ̀ ìyàwó pípa ìtàn. Ìjọ ẹ̀tọ́ fún Mùsùlùmí kó mọ sọ pé òun ò ní fẹ́ ju ẹlọ́kan lọ. Táwọn jọ sáwàdà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ kó lọ wá mọ sọ pé ọkàn nìjọ́ lòun ọ̀fẹ́. Ẹ kéjì bẹ̀rẹ̀ síta ni pé nígbà tá a fẹ́ mú Rọ̀mọ̀dán ní ìjẹta mo wá gbọ́ mo wọ NTA network news bí sultan declare pé wọ́n rí oṣù mo wá pè ọ̀rẹ́ mi kan pé àwọn ọmọ bẹ̀rẹ̀ jọ Friday ìyẹn àná wọn tààrà sọ pé olùkówó tó bẹ̀rẹ̀ tó yẹn sọ́dá kí mùsùlùmí ọmọ òwúrọ̀ àwọn wàhálà yẹn ẹ ṣe gbàdọ̀. alhamdulilayi wọn ní ìjọ tó kéèyàn tiẹ̀ máa sọ bá ti máa ń bá àwọn ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ fún mi ò ní fẹ́ ju ìyàwó kan lọ́ntẹ̀mí kò sí ní tó burú mbẹ́ nítorí pé o ti mọ ara rẹ o sì mọ bá agbára rẹ ti ṣe máa ó sì máa ń tágbára rẹ̀ ká ṣé bó ti mọ ìtẹ́ mm. so a sì máa ń pé oníkálukú lọ dára rẹ̀ mọ̀ mm. kálukú dára rẹ̀ mọ̀ àbí tẹ̀yìn bá fẹ́ sábòsí lókun so eléyìí kò sí nǹkan tó burú ń bẹ̀ àmọ́ tó bá yẹ kó wọn sọ bẹ́ẹ̀ láti fi tàbùkù àwọn ẹni tó fẹ́ jẹyọ kan lọ láti fi sọ pé alárekúndá ni wọn so eléyìí ni èèyàn gbàgbà wí nípa rẹ̀ mm. èyí ń ṣe ń tọ́lọ̀ wọn bá lọ́tọ́ ká máa wá bẹnu àtẹ́lù èyí ṣe ń tọ́lọ̀ ń bá ní òun gbà kéèyàn ṣe ká máa wá sọ̀rọ̀ rẹ̀ láì dá. Hmm. ẹ rí ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa tó lòun gbà pé ká fẹ́ àwọn méjì àbí mẹ́ta tàbí mẹ́rin àmọ́ àgbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ oore ńlá tó pọ̀ ní bẹ́ńbẹ́ ní ilé ayé wa ń bì nítorí pé àsìkò tí àwọn mùsùlùmí tí wọ́n ń fẹ́ ju ìyàwó kan lọ á rí i pé síbẹ̀síbẹ̀ obìnrin tó pọ̀ obìnrin pọ̀ jọkùnrin lọ ẹ̀rí kí tí wọ́n máa ń ṣe sẹ́ńsọ̀sì gbogbo ilé ayé tí ní gbogbo wa ní ìsinyìí báyìí à ń ti lọ bíi eight billion nínú eight billion yẹn ẹ bá bí wọ́n léèrè mélòó lọkùnrin hmm. mélòó sì lóbìnrin ẹ rí i pé obìnrin wọ́n fẹ́ tó ìlọ́po ọkùnrin nígbà tó ọkùnrin bá ń lọ bíi three billion wọ́n lè sọ pé gbogbo obìnrin tó wà ń lé ayé àwọn lọ bíi five billion tó ọ̀dà tó wáyé pé àwòkọ̀ kan náà ní gbogbo three billion ọ̀fẹ́ sẹ́mi pé two billion kọ́. Hmm àwọn lè lẹ tí rọ bá sì sí ọrí òní má bùkútọ wà ń bẹ hmm. bí ká pàǹtí rẹ kò rọkọ àbúrò rẹ kò rọkọ hmm. àwọn àbúrò àtẹ̀gbọ́n ìyá rẹ wọn rọkọ gbogbo wọn yálé mo sùn kálẹ̀ yín sọ ẹ rí i pé yóò débi kan tọ́pọ̀lọpọ̀ àbúrò ọmọ tọrọ lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ kọ bóun sùn hmm. yóò débi kan tó ṣe é pé àwọn mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí tí ò lẹ́tọ̀ọ́ kí wọn fẹ́ra wọn padà máa ṣèrànù ṣèbàjẹ́ láàrin ara wọn so ṣùgbọ́n nígbà tí islam gbà ipa lè fẹ́ ju ìyàwó kan lọ ẹ wò bá sì rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti ṣe bò hmm. tó ń ti fìtínà eléyìí táwọn obìnrin tí wọ́n máa ṣe fúnra wọn tí wọ́n máa ṣe fọ́kọ òòrè wà ń bẹ̀ náà torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò dilẹ̀ ẹ sì máa wo ẹ rí i pé àwọn tí ì ṣe mùsùlùmí náà nígbà tí àwọn wọn lè máa sọ pé ìlànà tàwọn ni pé àwọn ó lè fẹ́ yàwó kan sílé lórúkọ pé yàwó ni ó sì lè lálẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lóde. ìdílẹ́yìn náà à ń bẹnu pé èèyàn gbọ́n àbọ̀ nílà ka ẹ̀ hmm. tọ́lọ kó àrùn burúkú wọlé tọ́ ta fáwọn ìyàwó rẹ̀ lọ́pọ̀ àbí tó tiẹ̀ ta fún wọn lọ́fẹ̀ẹ́. Hmm. a'udhu billahi minash shaitani rajim ẹ̀rẹ́ lomi ó kú. ní ti gbogbo ayé mà ní pé ìyàwó kan ló ní. Hmm. so wọ́n sì mọ̀ pé ó lọ́mọ mẹ́ta. ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìyàwó tí ó níhùn òun ti ń ṣe yàtàyò tó pétọ̀ ọmọ mọ́tò tó tiẹ̀ fílẹ̀ yìí àrùn máa gbé jáde hmm. ilé tọkọ́lẹ̀ yìí àrùn máa gbé bẹ̀ tí ò tiẹ̀ jẹ́ pélé mìáyà hmm. iná la wà tó fi kú kò tí ì dídọ́ kẹta lọ lóbìnrin kan bá dé ó lóyún ó tún pamá hmm. ọfà méjì lọ́wọ́ bó lọ jẹ́ ẹ má bínú màdámù o èmi náà ìyàwó wọn ni mo jẹ́ ìyàwó bá o, ariwo bá sọ ọ̀tọ̀ láriwo kọ́kọ́ kú ọ̀tọ̀ láriwo pásọ̀ dáràn ní ọkọ yìí so omi ìjọ méjì méjì wọn sá ń fúnra wọn omi náà tún yọjú omi náà tún yọjú omi tún yọjú omi náà tún kọ́mọdé ah. odò ńlọ bíi méje Ah. ah àti ọ̀daràn burúkú wọn wá ní kóbìnrin yẹn kó lọ rí kọ́ọ̀lù gbogbo gba tẹ́ǹjọ́ ń gbé pẹ̀lú ọkùnrin kó tó kú wọ́n ṣàkíyèsí pé kèé fìgbà kan wà lé ni. Ah, bóòlù ṣe lásìkò fún gbogbo àwọn àlè wọ̀nyí báyìí. tó táwọn máa pọ̀ sí báyìí. ìgbà tí Islam á ní fẹ́ méjì ká dára wa mà mm. ká mọ ọmọ kálukú fẹ́ mẹ́ta kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ. ṣé Islam tó sọ bá yẹn ṣé kèé mm. wa ibẹ̀ lórí ilé wa ẹnìkan bá kùnà àwọn mùsùlùmí nìsín ó ti ọwọ́ akúta lóbìnrin kan wá yọjú lọ́gbọ́n ọmọdé lónìí náà bá ń ṣe subhanallah ẹ̀ ah. ẹ̀ ń bọ́ ń bẹ̀ nbọ lọ lọ bẹ pé ah, ìyàwó lò náà ìta níyàwó fò ìyàwó mẹ́rin lọlọrun gba kí mùsùlùmí ọ̀fẹ́ ìwọ hmm. ìyá àlè rẹ ni islam ò sì fààyè lẹ falẹ. Hmm. jazakumullahu khairan jesa ìbéèrè kan náà tún wọlé ah, wọ́n ní ṣé èèyàn lè báyàn ṣe istikharo. alhamdulilayi wọ́n ní. bí wọ́n ṣe ṣe kọ́ síbẹ̀ gan ni pé sọ̀látùlù istikhara. wọ́n ní sáà alibáyàn ṣe sọ̀látùlù istikhara. rárá alibáyàn ṣe alibáyàn ṣe nítorí pé kò sí tó lè họ ẹ̀yìn ẹni tẹ́yìn ọ̀hún bí hmm. kànáà rẹ̀. Hmm. sọ nítorí ẹ̀ oníkálukú ẹbí òsì lè má pa yẹn kẹ́lómi ọba yẹn jẹun. sọ <laughs> eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jabir ibn Abdillah radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa kó ṣe sọ̀láàtì rákà méjì lẹ́yìn rẹ̀ kó wá bẹ lọ́n pẹ̀lú àdúrà al-istikhara tí kọ́lọ́hún ọba ṣẹ̀ṣà eléwo ló lóore jù nínú nǹkan tó ṣe pé ń ṣe sẹ́yìn ni kí n ṣe àbí tọ̀ ni kí n mú ọlọ́run ọba ó sì fọ̀nà àyàn bẹ́ẹ̀. àmọ́ kẹ́nìkan á sọ pé mo fẹ́ bọ́ ṣe istikhara kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹ rí i pé láwùjọ tí wọ́n ń bí nìsín yẹn ń wò láwọn èèyàn mà àwọn èèyàn ọ̀gbẹ́sìn yìí rárá rárá sàṣà wọn ní lọlé ológun hmm so wọn máa lọ pé bá yẹn wò ẹ wọn ní ní mo wá kọ dàníyàn sí láì jẹ́ kó fẹ́ sí sọ́láàtì hmm. so ẹlòmíì ẹ̀wẹ̀ wọ́n lè sọ pé ẹ nísìnyí báyìí abọ́ yẹ̀ wò àìbámọ̀ wọ́n lè bí ọ léèrè pé bó lọ lọ torí nísìnyí àwọn tí wọ́n fi ẹjọ́ gbóyan lẹ́nu pọ̀ o wọ́n lè pé bó lọ lọ wọ́n máa pe ilé ológun lọ lọ àfàlà wa o hmm. ẹ àwọn abọ́ yẹ̀ wò àmọ́ sọ pé wọ́n bọ́ ṣe istikhara ni hmm. ṣe istikhara ni bá yẹ̀ wò. sọ eléyìí jẹ́ ti ṣe jẹ́ ní àárín ìṣẹ́jú péréte tí ó kù tí a ní ìbéèrè wá báyìí pé ẹ jọ̀ọ́ ṣé obìnrin tí ìtọ́ ń dì sí lẹ́nu látàrí oyún tí ó ní lè gbé ike sí ẹ̀gbẹ́ kan lórí irun kó máa tu ìtọ́ yìí sí tí kò bá jẹ́ kí tí ìtọ́ tó dì sẹ́nu tí ó bá lè jẹ́ kó kírun ṣé lè gbé kíkan sẹ́gbẹ́ kan kó máa tutọ̀ sí ẹ̀kejì ni pé ṣé èèyàn lè sa iye ní ṣọ́ọ̀bù sílfà tí ó ṣe déédéé one hundred and fifteen thousand naira lẹ́sà láti fi yọ zakat lórí owó téèyàn bá ní ní báńkì kó lè bàa jẹ́ àǹfààní zakat nígbà tí èèyàn ní mílíọ̀nù nígbà tí èèyàn kò ní mílíọ̀nù ti góòdì lọ́wọ́. alhamdulilayi uh, wọn lóbìnrin tó lóyún tọ́lá pé ìtọ́ ń yọ lẹ́nu hmm. so báwo ló ṣe fẹ́ sin lọ́run lórí sọ́lẹ̀ tẹ́ pé ìtọ́ máa wá yóò máa wá láwàá tún wá náà ni ó lè gbé ike kan sẹ́gbẹ̀ẹ́ tó yẹ pé yóò máa tutọ́ ìsì ẹ̀ kò lè gbé sẹ́gbẹ̀ẹ́ nítorí pé tó bá gbé sẹ́gbẹ̀ẹ́ yóò máa bùkátà láti tẹ̀ lọ gbé ike ní gbogbo ìgbà títọ́ bá ti wá. àwọn hmm. à ń tẹ̀ à ń nàró à ń ga à ń kúrú à ń ga lórí sọláàtì lọ́ba sọláàtì jẹ́ tí ìbá ti sàrà sọláàtì ní sẹ́tẹ̀ǹsì o. Hmm. torí pé ó lè máa kúrú kó máa ga bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ̀wá hmm. lórí rákà kan so ó ti di sẹ́tọ́pọ̀ tí ì sàrà ẹ̀yà yóò bá sọ láti jẹ hmm. so ṣùgbọ́n nǹkan tí ó ṣe ni pé ike tó fẹ́ máa tutọ́ sí nǹkan gbọ́dọ̀ tóbi jù hmm. ike eléyìí tó máa níwọ̀nba eléyìí tó ṣe pé ó ṣeé ṣe kó jẹ́ kó gbé lọ́wọ́ lórí ìdúró rẹ̀ yóò gbé lọ́wọ́ nígbà tí tó bá ti wá yóò tù sí yóò tún dá padà sí ọwọ́ so tó bá náà yóò fi ọmọ ká rẹ̀ kan so bẹ́ẹ̀ náà ni tó bá forí àbí kó sì jẹ́ kó ní èkísà léwọ́ tí ó máa tutọ̀ sí títọ́ bá ti wá tí ó tu sórí èkísà léwọ́ yóò tu sórí èkísà léwọ́ yóò ti wá nírú àwọn tíṣù pépà sí yẹn tí ó pọ̀ dáadáa tẹ́gbẹ́ bá ti tu kan yóò sọ́ọ̀lẹ̀ bá tún tu mi yóò tún sọ́ọ̀lẹ̀ nígbà tó bá parí yóò máa kó gbogbo àwọn pépà àbí tó tutọ́ sí yẹn kò sí wàhálà mẹ́ wọ́n ní sẹ́ àwọn lè fi eh, òdiwọ̀n owó fàdákà káwọn fi ṣe ní sọ́ọ̀bù zakati àwọn nígbà tí owó táwọn ní kò tó di wọn èyí téèyàn ní téèyàn fi yọ zakati ní owó gold. akọ́ ni pé kò sí tipátipá nínú pé mo fẹ́ yọ zakati hmm. ó lówó bó ló ṣe wá fẹ́ yọ zakati Islam ò sì gbà kéèyàn dàbí ọgbọ́n kọjá pé ó ṣe jàǹbá àbọ̀ nítorí pé ó fẹ́ yọ zakati ẹni tó bá lówó rẹ̀ òun náà ní Islam bá wípé kó yọ zakati torí de eléyìí báyìí ní nàìjíríà ń bí ntí a mọ̀ ní pé gold iná máa fi ń válù náírà ń bí hmm. gold tí wọ́n fi ń válù náírà iná lọ́fà ló fi jẹ́ pé ńgbà tá a bá fẹ́ sọ òdiwọ̀n owó tó kéré jù téèyàn ò ní tó fi bẹ̀rẹ̀ sí ní yọ òdiwọ̀n ti gold òun náà là fi ń wà. òfin ẹ̀sìn Islam ti sọ pé èèyàn ní ishiruna dinara èèyàn ní ishiruna dinara èèyàn ní twenty dinar kó tó di pé yọ a sì mọ̀ pé dínà rẹ̀ yọ kọ̀ọ̀kan nítorí wọn náà ni ìdá mẹ́ three point five three point five grams so three point five times twenty ó ti di seventy grams ìyẹn ni pé ẹni tó bá ní seventy grams of gold òní ọ̀yọ́ zakat so ìgbà tá a sì ta convert ẹ̀ sí owó àrípò ń jẹ́ bíi one point six million naira ó lé ẹni tí ò bá ti ní tó bẹ́ẹ̀ ìwọ bẹ́ẹ̀ nínú ẹni tó lè gba zakat ni ò sí nínú ẹni tí ó zakat torí àìfi tipátipá sọ̀rọ̀ ẹni dolówó ó ju agbára èèyàn lọ ọlọ́run ọba ló máa ń sọ ẹni tó bá fẹ́ dolówó ẹni tó ní kó yọ zakati owó rẹ̀ o kó rántí pé àìyọ wàhálà ló ń kọ lẹ́tà sí o ẹni tí ó sì ní kó má wulẹ̀ fi ara rẹ̀ sí ipò ẹni tó ṣe wípé dandan dandan mo gbọ́dọ̀ yọ ni ó ní tó fi yọ kí n lọ́ọ́ fẹ́ fi yọ. jazakumullahu khairan jazaa kí a mú ìpele láàrin ìṣẹ́jú péréte tí a ní ìkáwá máa lọ ẹ lọ́wọ́. salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. tí ó yín ìbéèrè yín o. ẹgbẹ́ ìkọ́ mi ni abdulaziz láti èkó. láti èkó. bẹ́ẹ̀ni. kí ni ìbéèrè yín. ẹẹ bí èèyàn bá ń ṣe tàrọ́wì lọ́wọ́ ẹ hmm. wá ti kí rákà mẹ́rin ìyá sálámọ̀ bẹ́ẹ̀ hmm. wá ní kéèyàn sinmi díẹ̀ gbàtí ẹ̀ máa ní kí ẹ̀ fi àgbàdo èèyàn já ẹ̀ máa ní kí ẹ̀ bẹ̀ tún àgbàdo yẹn sí ṣé ibi kí ẹ̀ kí ẹ̀ kí dé ni ẹ̀ máa ti bẹ̀rẹ̀ ni àbí ẹ̀ máa ti tún bẹ̀rẹ̀. alhamdulilayi tó máa ń ṣe sọlá tó tẹ̀rọ wíyẹ ká kíyèsí pé rákà méjì ńlá ti tá a fi sálámà hmm. rákà méjì ńlá tún ṣe tá a fi sálámà torí àdìtà nàbì muhammad sallallahu alayhi wa sallam tó ní sọlá tó lẹ́yìn sọlá ti tá à ń ṣe lóru rákà méjì méjì ni àdìtì Aisha wà radiyallahu anha tọ́lá nàbí máa ń ṣe rákà mẹ́rin má béèrè bó ti ṣe dáa tó àti bó ti ṣe gùn tó yóò tún ṣe rákà mẹ́rin má béèrè bó ti ṣe dáa tó àti bó ti ṣe gùn tó kó tó wá di kó ṣe sọlátul witr àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ṣe rákà méjì tó sálámà kò ní jókòó lẹ́yìn sí sálámà yẹn yóò tún dìde mú rákà méjì wá ẹ̀yìn ìgbà tó bá wá sálámà ti rákà méjì tí sọláàtì tó ṣe ní ìsìn fi pé mẹ́rin ní àwọn àjòkò ní òsinmi lẹ́yìn tó bá sinmi díẹ̀ àbí sísinmi tó pọ̀ ìgbà náà ni ó tún dìde yóò tún mú rákà méjì mi wá ẹ̀yìn rẹ̀ ni ó tún kò ní jókòó lẹ́yìn ìgbà tó bá sálámà yóò tún mú rákà méjì mi wá nígbà tó bá tún pé mẹ́rin mi ni ó tún jókòó ni ó tún sinmi fá kó tó wá di kó dìde ó mú sọláàtì wòtẹ́ wá. tọ́ táwọn àwọn ṣe sọláàtì wòtẹ́ àlùwàlá wa já lẹ́yìn ìgbà tá a parí rákà mẹ́rin alọ́tún àlọ́ aláṣẹ tá a bá padà dé á tẹ̀síwájú ni pẹ̀lú sọ̀láàtì wa níbi tá a bá dé mẹ́rin ti lọ ẹ wá ṣe rákẹ́lẹ̀ karùn-ún nìsín àtẹlẹ́kẹfà gbàtẹ́ bá ṣe dórí ẹlẹ́kẹfà lẹ́tún sálámà ẹtún dìde ẹsẹ ẹlẹ́kejì àtẹlẹ́kẹjọ ẹtún sálámà inú kẹ mú sọ̀láàtì wótìrì wa àbí kẹtún ṣẹlẹ́kẹsán àtẹlẹ́kẹwà kẹ sálámà kẹsẹsẹ wa mú wótìrì rákà kan wa jazakumullahu khairan jaza ibi tí a ti máa ṣẹnu rónà rèé lórí ètò fún títí òní insha Allah ti la ọlá òde náà ní kí ẹ tún pàdé wa lórí ètò yìí ní dèdè àsìkò yìí bákan náà ẹ lè máa láǹfààní láti máa wo ìdánilẹ́kọ̀ọ́ lecture sheikh dr shafdin ní ketekete tí wọ́n bá ṣe ń ṣe ní dèdè agogo márùn-ún lójoojúmọ́ tẹ́ bá ti lọ sórí ìtàkùn àgbáyé conference call ó ní ẹ̀ dáńlóòdù òní ẹ̀dá lóòdù tẹ́ bá ti wá débẹ̀ ẹ rí àwọn nǹkan tí ó àwọn orúkọ tí ó máa tò rẹ́rẹ́ èyí tí ẹ wà kílíkì lé lórí gangan òun náà ni mislr dot com slash drsharawf ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣàgbàtàrà ètò kọ́lọ́n kọ́ bá san lẹ́sùn lórí láyé bí àti ní ọ̀lẹ́ kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí àtijọ́ tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jà aláṣẹ àti olùdásílẹ̀ medina center ìsànà ajé ògbómọ̀ṣọ́